máàkù orí karùn-ún. wọ́n sì wá sí apá kejì òkun ní ilẹ̀ àwọn ará gádàrà nígbà tí ó sì ti inú ọkọ̀ jáde lójú kan náà ọkùnrin kan tí ó ní ẹ̀mí àìmọ́ pàdé rẹ̀ ó ń ti ibi ibojì jáde wá ẹni tí ó ní ibùgbé rẹ̀ nínú ibojì kò sì sí ẹni tí ó lè dè é kò sí kì í ṣe ẹ̀wọ̀n nítorí pé nígbà púpọ̀ ni a ti ń fi ṣẹ́kẹ́ṣẹkẹ̀ àti ẹ̀wọ̀n dè é òun a sì dá ẹ̀wọ̀n náà sí méjì a sì dá ṣẹ́kẹ́ṣẹkẹ̀ sí wẹ́wẹ́ bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó ní agbára láti sè é rọ̀ àti nígbà gbogbo ní ọ̀sán àti ní òru ó wà lórí òkè àti nínú ibojì a máa kígbe a sì máa fi òkúta pa ara rẹ̀ lára ṣùgbọ́n nígbà tí ó rí Jésù ní òkèèrè ó sáré wá ó sì foríbalẹ̀ fún un ó sì ń kígbe ní ohùn rárá wípé. kí ni ṣe tèmi tirẹ̀ jésù ìwọ ọmọ ọlọ́run ọ̀gá ògo mo fi ọlọ́run bẹ̀ ọ́ kí ìwọ kó má ṣe dá mi lóró. nítorí tí o wí fún un pé. jáde kúrò lára ọkùnrin náà ìwọ ẹ̀mí àìmọ́. ó sì bí i léèrè pé. orúkọ rẹ. ó sì dáhùn wípé. líjónì ni orúkọ mi nítorí àwa pọ̀. ó sì bẹ́ gidigidi pé kí ó má ṣe rán wọn jáde kúrò ní ilẹ̀ náà agbo ọ̀pọ̀ ẹlẹ́dẹ̀ kan sì wà níbẹ̀ tí ń jẹ lẹ́bàá òkè gbogbo àwọn ẹ̀mí èṣù bẹ́ẹ̀ wípé. rán wa lọ sínú àwọn ẹlẹ́dẹ̀ kí àwa kó lè wọ inú wọn lọ. lọ́gán jésù sì jọ̀wọ́ wọn àwọn ẹ̀mí àìmọ́ sì jáde wọ́n sì wọ inú àwọn ẹlẹ́dẹ̀ lọ agbo ẹlẹ́dẹ̀ sì dúpọ̀ wọ́n sì súré ní gẹ̀rẹ́gẹ̀rẹ́ lọ sínú òkun wọ́n sì tó ìwọ̀n ẹgbàá wọ́n sì kú sínú òkun àwọn tí ń bọ́ wọn sì sá wọ́n sì lọ ròyìn ní ìlú ńlá àti ní ilẹ̀ náà wọ́n sì jáde lọ láti wo ohun náà tí ó ṣe wọ́n sì wá sọ́dọ̀ Jésù wọ́n sì rí ẹni tí ó ti ní ẹ̀mí èṣù tí ó sì ní lígíọ́nì náà ó jókòó ó sì wọṣọ iyì rẹ̀ sì bọ́ sí ibò ẹ̀rù sì bà wọ́n àwọn tí ó rí i sì ròyìn fún wọn bí ó ti rí fún ẹni tí ó ní ẹ̀mí èṣù àti ti àwọn ẹlẹ́dẹ̀ pẹ̀lú wọ́n sì bẹ̀rẹ̀ sí í bẹ̀ ẹ́ wípé kí ó lọ kúrò ní agbègbè wọn bí ó sì ti ń wọ inú ọkọ̀ ẹni tí ó ti ní ẹ̀mí èṣù náà ó ń bẹ̀ kí òun kí ó lè máa bá a gbé ṣùgbọ́n Jésù kò gbà fún un ṣùgbọ́n ó wí fún un pé. lọ sí ilé rẹ kí o sì sọ fún àwọn ará ilé rẹ bí olúwa ti ṣe ohun ńlá fún ọ àti bí ó sì ti ṣàánú fún ọ. ó sì padà lọ ó bẹ̀rẹ̀ sí máa ròyìn ní Decapoli ohun ńlá tí Jésù ṣe fún un ẹnu sì ya gbogbo ènìyàn nígbà tí Jésù sì tún ti inú ọkọ̀ kọjá sí apá kejì ọ̀pọ̀ ènìyàn péjọ tì í ó sì wà létí òkun sì wò ó ọ̀kan nínú àwọn olórí sínágọ́gù tí a ń pè ní Jáírù wá sọ́dọ̀ rẹ̀ nígbà tí ó sì rí i ó wólẹ̀ lẹ́bàá ẹsẹ̀ rẹ̀ ó sì bẹ́ẹ̀ gidigidi wípé. ọmọbìnrin mi kékeré wà lójú ikú mo bẹ̀ ọ́ kí o wá fi ọwọ́ rẹ lé e kí a lè mú lára dá òun ó sì yè. ó sì bá a lọ ọ̀pọ̀ ènìyàn sì ń tọ̀ ọ́ lẹ́yìn wọ́n sì ń há a ní ààyè obìnrin kan tí ó ti ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún méjìlá ẹni tí ojú rẹ̀ sì rí ohun púpọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn oníṣègùn tí ó sì ti ná ohun gbogbo tí ó ní tán tí kò sì sàn rárá ṣùgbọ́n kàkà bẹ́ẹ̀ ó ń pọ̀ síwájú nígbà tí ó gbúrò Jésù ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ ènìyàn ó fọwọ́ kan aṣọ rẹ̀ nítorí ó wí pé. bí mo bá sá fi ọwọ́ mi kan aṣọ rẹ̀ ara mi yóò dá. lọ́gán ni ìsun ẹ̀jẹ̀ rẹ̀ sì ti gbẹ ó sì mọ̀ lára rẹ̀ pé amóhùnláradá nínú àrùn náà lọ́gán jésù sì ti mọ̀ nínú ara rẹ̀ pé àṣẹ ti ara òun jáde ó yí padà láàrin ọ̀pọ̀ ènìyàn ó sì wí pé. ta ni ó fọwọ́ kàn mí ní aṣọ. àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ wí fún un pé. ìwọ rí bí ìjọ ènìyàn ti ń há ọ ní àyè ìwọ sì ń wí pé ta ni ó fi ọwọ́ tọ́ mi. ó sì wòye ká. Si láti rí ẹni tí ó ṣe nǹkan yìí ṣùgbọ́n obìnrin náà ní ìbẹ̀rù àti ìwárìrì bí ó ti mọ ohun tí a ṣe lára òun ó wá ó sì wólẹ̀ níwájú rẹ̀ ó sì sọ gbogbo òtítọ́ fún un ó sì wí fún un pé. ọmọbìnrin ìgbàgbọ́ rẹ mú ọ lára dá máa lọ ní àlàáfíà kí ìwọ kí ó sì sùn nínú àrùn rẹ. bí ó sì ti ń sọ̀rọ̀ ní ẹnu àwọn kan ti ilé olórí sinagogu wá tí ó wí pé. ọmọbìnrin rẹ kú èéṣe tí ìwọ sì fi ń yọ olùkọ́ni lẹ́nu mọ́. lójú kan náà bí jésù ti gbọ́ ọ̀rọ̀ náà tí a sọ ó sì wí fún olórí sínágọ́gù náà pé. má bẹ̀rù ṣàgbàgbọ́ nìkan. kò sì jẹ́ kí ẹnikẹ́ni tọ̀ òun lẹ́yìn bí kò ṣe pétérù àti jákọ́bù àti johanu arákùnrin jákọ́bù ó sì wá sí ilé olórí sínágọ́gù ó sì rí ariwo àti àwọn tí ń sọkún tí wọ́n sì ń pohùn réré ẹkún gidigidi nígbà tí ó sì wọlé ó wí fún wọn pé. èéṣe tí ẹ̀yin fi ń pariwo tí ẹ sì ń sọkún ọmọ náà kò kú ṣùgbọ́n sísùn ni ó sùn. wọ́n sì fi rẹ́rìn ẹlẹ́yà ṣùgbọ́n nígbà tí ó sì ti gbogbo wọn jáde ó mú bàbá àti ìyá ọmọ náà àti àwọn tí ó wà pẹ̀lú rẹ̀ ó sì wọ ibi tí ọmọ náà gbé dùbúlẹ̀ sí ó sì mú ọmọ náà ní ọwọ́ ó wí fún un pé. tálítà kúmi. ìtumọ̀ èyí tí í jẹ́ ọmọbìnrin mo wí fún ọ dìde lọ́gán ọmọbìnrin náà sì dìde ó sì rìn nítorí ọmọ ọdún méjìlá ni ẹ̀rù sì bà wọ́n ẹnu sì yà wọ́n gidigidi ó sì pàṣẹ fún wọn gidigidi pé kí ẹnikẹ́ni kí ó má ṣe mọ èyí. E ó sì wí pé kí wọn kí ó fún un ní oúnjẹ.